Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún Ọlọ́run fún Ádámù ní òfin Olúwa Ọlọ́run sì wí fún ọkùnrin náà wípé ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ní ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkejìlá wípé nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ènìyàn kan wáyé àti ikú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yà wá nípa pẹ̀lú ọlọ́run nínú májẹ̀mú láéláé ìwé lẹ́fítíkù orí kẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì ọlọ́run béèrè ẹran ìrúbọ láti pàṣẹ ìbora ìgbà díẹ̀ fún ẹ̀ṣẹ̀ láti dá ènìyàn padà sínú ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí kìí ṣe ẹ̀jẹ̀ tí ó pé ìtasílẹ̀ ẹ̀jẹ̀ Jésù ọ̀dọ́ àgùntàn náà nìkan ni ìrúbọ pípé láti wẹ̀ mọ́ kúrò lọ́wọ́ ìkún òfin nítorí ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kúkú ni ìwọ ó kú ikú Jésù ni ó sọ wá di òmìnira kúrò lọ́wọ́ ègún náà èyí sì ni ẹ̀bùn Ọlọ́run fún gbogbo ayé kí ni ohun tí o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ gba ẹ̀bùn ọ̀fẹ́ náà kí a lè gbà ọ́ là kúrò nínú ègún òfin náà ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nínú jésù kò ní ṣègbé ní ìgbàgbọ́ kí o sì gbà wípé ọlọ́run fún wa ní ìgbàlà nípasẹ̀ ọmọ rẹ̀ jésù ìwé róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá wípé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ jésù lé olúwa tí ìwọ sì gbàgbọ́ lé ọkàn rẹ pé ọlọ́run jí dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí ọkàn lè a fi gbàgbọ́ sí òdodo ẹnu lè a sì fi jẹ́wọ́ sí ìgbàlà jẹ́wọ́ fún ọlọ́run wípé o ti dẹ́ṣẹ̀ sí i sì gbàgbọ́ nínú jésù wípé o ti rí ìdáríjì gbà èyí kò sọ pé o kò ní dẹ́ṣẹ̀ mọ́ láéláé ṣùgbọ́n o máa ní ìkáàánú fún ẹ̀ṣẹ̀ mọ̀ dájú pé o dẹ́ṣẹ̀ sí i sì jẹ́wọ́ fún ọlọ́run béèrè fún ìdáríjì máa gbọ́ràn sí ẹ̀mí mímọ́ tí yóò fún ọ ní agbára láti kórìíra ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé. ìrònúpìwàdà tòótọ́ jẹ́ ìyípadà ọkàn tí ó yọrí sí àtúnhù ìwà bí o bá jẹ́ olóòótọ́ Jésù yóò rán ẹ̀mí mímọ́ láti máa gbé inú rẹ ẹ̀mí mímọ́ yóò dí ipò tí ó ṣòfo nínú ayé rẹ. nínú ìwé Lúùkù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún Jòhánù onítẹ̀bọmi sọ fún àwọn ọmọ ẹ̀yìn náà wípé lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀ okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó itú òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín jésù ni ó ń fi ẹ̀mí mímọ́ àti iná baptisi ẹni agbára ọlọ́run tí ó ń gbé nínú rẹ yóò fún ọ ní ìgboyà fún iṣẹ́kíṣẹ́ tí a bá yàn ọ́ fún gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn a gbọ́dọ̀ pín ọ̀rọ̀ ìhìnrere fún àwọn tí ó ti sọnù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 Hariri.